إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يقفى إليك يده ولا سبحانه وتعالى أنا أطر لكم على رفوان ẹni tí ọlọ́run bá rán sí gbogbo ẹ̀dá kì í ṣe àwọn ẹ̀dá ẹni tí ọlọ́run bá rán sí wa wọn náà ni anabi sallallahu alayhi wa sallam muhammad bin abdullah àbí ọlọ́run àlékún ayẹ́nu rẹ̀ yíwa ṣe fún àwọn sàhábà ọkàn náà àlékún adápadà fi àṣẹ lẹ́yìn ọlọ́nkó jọ tó wà ń bí yẹn ṣe ọlọ́nkí ó má fi ju ẹnìkan kan wá àlékún àgbọ́yé ìdúró déédéé ìdúró ṣinṣin lójú ọ̀nà tọ́lọ́hún àtẹ̀tẹ̀jíṣẹ́ rẹ̀ àmì tọ́lọ́hún subhanahu wa ta'ala ó jọ kó túbọ̀ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. wọ́n tẹ̀ra wa káàbọ̀ sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ní eléyìí tí a ti ń fi ń bára wa sọ̀rọ̀ ọlọ́run àtẹ̀jíṣẹ́ rẹ̀ lórí àwọn tí ó kàn wá nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tí a fi gbọ́dọ̀ mọ pàtàkì ń sí ọlọ́run torí rẹ̀ dá wa sáyé táàjà gbọ́dọ̀ fọ́ dẹ́ngẹrẹ mú kò sọ́kún sí àfẹ́ dá láyé tí ò ní máa ní nǹkan kan àbí kejì eléyìí tí ó tún ń gbèsè láyé ẹ̀tọ́ sí ọ̀rọ̀ ìjọsìn bẹ́ẹ̀ náà ló pàtàkì gbọ́dọ̀ máa tẹ̀sí ọ̀rọ̀ ìjọsìn máa wá létí lóòrèkóòrè nítorí wípé eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ ìjọsìn yìí iṣẹ́ ńlá kan ni ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mójú tó ẹ̀ mọ́ lónìí ẹnìkàlùkù kan ṣe tóhun ṣùgbọ́n ìtọ́jú ọ̀rọ̀ àwọn nǹkan àmì ìtọ́jú àwọn nǹkan alámọ̀rí ìtayé wọn náà lọ́nìkàlùkù òfin tọ̀sán tòrò sáré sọ́tún sósì wọ́n ní tí àbá tún ṣe báyìí ó tún yọwó wọ́n ní tí àbá tún rìn báyìí á tún ní rìsọ́ọ̀tì wọ́n ní tí àbá tún rí báyìí á tún ríṣẹ́ gbogbo eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe rìsẹ́ẹ̀ṣì lórí ẹ̀ lójoojúmọ́ báwo làwọn náà ṣe fẹ́ jẹ́ nǹkan láyé ṣùgbọ́n kéré nínú èèyàn tó ń ṣe research tó ń ṣèwádìí tó ń ṣe dààmú dààbò lórí báwo ló ń ṣe fẹ́ rí nǹkan bí ṣe láyé ètò máa jẹ́ ọkàn fáńtàn fi máa rí àlìjáná wà níjà gbèrè lókè àmọ́ ó kéré nínú èèyàn tó ń wò pé ṣé ohun tí mò ń ṣe yìí ṣé kì í ṣe nǹkan bínú ọlọ́run ní jẹ́ ń yẹra mi wò ṣé ohun tí mò ń ṣe yìí ṣé kì í ṣe nǹkan bínú ọlọ́run ní ṣẹ́rìn tí mo rìn yìí ṣẹ́rìn tó mọ́ ni ṣọ́rọ̀ tí mo sọ yìí ṣọ́rọ̀ tó dáa ni ṣáàjì ọkàn mi yìí ṣé kò ní fìyà jẹ mí ṣáláyé àti lálùkẹ́yà mọ́ ohun tó máa wá mú wa bẹ̀rẹ̀ sí ṣẹkímẹ́tì ara wa ta fi láǹfààní àti máa lékún níbi dáadáa ṣíṣe àti sísọ ń tó máa ṣàkóbá fún wa táàfin ní rójú ráàyè àti mójútó ẹ̀sìn wa náà ni jíjìnà sí ọ̀rọ̀ ọlọ́run ọba ní gbígbọ́ ọ̀nbẹ̀ ọlọ́run kó jọ kó fàyílẹ̀ fún wa ká lè máa rí tiẹ̀ gbọ́ torí ta kúkú wa ṣe láyé náà rèé àsìkò ta kan fún kéré ju àsìkò fún àwọn afẹ́tẹ̀ afẹ́tẹ̀ àtayé lọ ni ọ̀nbẹ̀ ọlọ́run kó jọ kó máṣe túbọ̀ gbọ́ wa láàyè kó fọ ẹ̀mí wa má kúrò níbi rúkúrúkú kó jẹ́ kí ẹ̀mí wa lè dè mọ́ ìtí ó pa ọ́ láti pé kí a wá ṣe láyé lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá hadith wa dé láti ọkọjá bẹ̀rẹ̀ sí tó hadith ìtí àfọwàgbà Imam Nawawi ilé tí wọ́n ṣàkójọpọ̀ rẹ̀ lọ́nà ni à ń tú fún wa bọ̀ alákọ̀ọ́kọ́ àti hadith ẹlẹ́karùn-ún òní tí a tú fún wa lọ́sẹ̀ tó kọjá tààfi méjèèjì kọ ara wọn tààfi ń ṣe àlàyé mizanul a'mali az-zahiriyya àti mizanul a'mal al-batiniyya ilé náà ní ta sọ fún ọlọ́sẹ̀ tó kọjá tààdé ń fẹ́ ká máa kà lákàtúnkà ká máa rántí rẹ̀ gbogbo gbà ká máa fọkàn sí lóòrèkóòrè ó lè máa jẹ́ ẹ̀kọ́ ìṣà tí ma máa gbé yẹ̀wò lẹ́yìn ìgbà tí a bá ti parí ìjókòó àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ṣùgbọ́n kí èèyàn kàn gbọ́ wà sí kí èèyàn wá sí ìjókòó halkọ̀ kí èèyàn kàn gbọ́ kí èèyàn bí èèyàn ṣe gbọ́ náà kí èèyàn dẹ̀ ti gbàgbé tó ìfẹ́ ìrántí ti bá rí tí nǹkan bá ń tọ́ṣẹ́ ìbínú àmà rántí léèyàn ṣe àpẹẹrẹ rí ẹni tó wá jókòó láti wá gbọ́rọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé kò tún fi níyẹn gbọ́ kò tún rò kò ní àwọn kankan tó tún ṣe lára kò ní àwọn kankan tó kàn lára ẹ̀ kan tó kàn tó náà súnmọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ láti lọ ṣàtúnṣe lọ́dọ̀ ẹ̀ eléyìí ìṣesí àwọn ẹni retà náà wọ́n pé gbogbo ọgbà yóò ń tọ́lọ̀ wọn bá ti sọ alukóránù kalẹ̀ fún wa tí òfin kan bá dé tó tuntun wọ́n máa ń bira wọn ni pé ayyukum zadatuhu hadhihi imana báwo ni wọ́n ṣe rí àyà yìí fi lọ́dọ̀ tiẹ̀ gbọ́dọ̀ kan wọ kọ̀dàbí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àwọn máa ń wo pé gbọ́dọ̀ ti bá kan àwọn bẹ́ni wọ́n àti èsì bá bọ́ọ̀lù àwọn lára káwọn ṣàtúnṣe ṣùgbọ́n àwọn tiwa lónìí èmi ló ń fi wá sí bú ló pọ̀ jù gbọ́já sí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó náà ń ṣe wá sí náà tágẹ́tì àwọn ẹnìkan ní láti fi wá sí rẹ̀ bú wọn kódà tó kọ́pì àtúntẹ́ǹdì sórí Facebook ebú ni ráì sílẹ̀ yẹn lára fẹ́ fi tún ayé àti ẹ̀sìn àwọn èèyàn ṣe àti láti palẹ̀ ọ̀run wọn má fún wọn kálà kọ̀ọ̀kan ṣòun èèyàn kọ́ ló kàn àwa aláwa gbé góòdì dání láti fẹ́ kí gbogbo ayé rí pé góòdì ló wà wáyé o àjọ níní ọ̀ ẹ̀yin tẹ́ tàdí mẹ́yìn tẹ́yìn lọ́mú pàǹdà dání ẹ máa bọ̀ ẹ wá wo góòdì tó wà lọ́wọ́ wa tọ́lọ̀ wọn bá gbé fún wa tá àjọ níyì àjẹ ìjẹ tán ni kì í ṣe ń tà lè dájú ẹ ẹni ẹ wá jẹ tí ń bẹ ìyẹn ní Islam ọwọ́ wa kọ́ ẹ tó tó gbé góòdì dání olóhùn aṣẹ táwọn ní pàǹdà tí wọ́n ní pákéjì tọ́wọ́ bẹ̀rẹ̀ sí gbé pàǹdà gẹ̀gẹ̀ ẹni pàǹdà tó gbé pàǹdà gẹ̀gẹ̀ ọjọ́ rẹ̀ láwọn èèyàn máa rọ́ lọ gìrìgìrì oní góòdì tó ń mú góòdì tiẹ̀ tó ń wọ́nlẹ̀ tó ń lálàṣí ẹ̀ tí ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu kò ní wàá rí lọ́wọ́ àwọn èèyàn ní lọ́dọ̀ rẹ̀ torípò ló tún lé àwọn èèyàn sá pẹ̀lú nǹkan gidi tó tún wà lọ́wọ́ ẹ̀ lè ní tá à ń bùkátà sí àfiníkà ṣe wá sí akéwú kádẹ̀ ló ń tà ń kà àti ń tà ń kọ́ yìí gangan onútúmọ̀ sí pa máa ń tàwa ṣe láyé wà ilá wàlà. Nígbà ń tẹ̀síwájú ní hadith wa ẹlẹ́ẹ̀kejì. Ilé tí wọ́n fún àkọlé rẹ̀ níbí ní al-Islamu wal الحديث الثاني من الأربعين النووية ìmáàmì an-Nawawi tíra bàbá wa yìí tíra ìjọlọ́n fọ́rọ́kà sí tó pọ̀ ní ó rìn púpọ̀ ẹmọye ẹgbẹgbẹ̀rún èèyàn ló ti kà láyé tí ò ló ń kà kọlọ̀kọ́ mọ́ṣẹ̀bà kan ní ẹ̀kan dáadáa hadith ilé ìtafẹ́ ká yìí wọ́n tún máa ń pè ní hadith Jibril hadith Jibril kí ló fa nígbà tá a bá bẹ̀rẹ̀ sí tu lọ àmọ́ tó bí tí wọ́n tún fi ń pè ní hadith Jibril حديث يدري bẹ̀rẹ̀ عن عمر رضي الله عنه أيضا ركوة تدع عمر بن الخطاب رضي الله عنه أيضا لقد أخوة أبا خليفة إليك الجيتيش عمر بن الخطاب رضي الله تعالى عنه لا sí ìtumọ̀ أيضا يعني ni pé again torípò náà لا gba òun náà ni wọ́n tún fi sọ pé kọ́lọ̀ ń kó tún bá wa yọ́nú sí ilé ẹ̀ka sí bá a ṣe tọrọ fún lákọ̀ọ́kọ́. paul Umar ló ń sọ̀rọ̀ yìí ó fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ paul àrí ó sọ yàkúùlù ní pé ó ń sọ lọ́wọ́lọ́wọ́ paul àyẹ̀ntì the past tense yàkúùlù yẹn ni present tense. àbí kẹ́ǹgbà ni a máa wá ní present continuous tense ṣé wá rí kọ́ọ̀là yìí kò ń túmọ̀ ó nìkan kọ́ọ̀là a tún ó kàn fòrùn rẹ̀ jù ṣùgbọ́n mo tiẹ̀ ní yàkílù yàkílù kọ́ọ̀là yàkílù. ìrẹ́lẹ̀ tó wá ní yàkúùlù ọ̀wọ́n wá ní yàkúìlù a ní bùkátà sí báyìí àti ìwé ká máa kọ́ńtà bá ń sọ̀kalẹ̀ nígbàtí hálùkọ̀ bá ń parí a lè láǹfààní àti wá fi hàn wá tí mo kọ́ dáadáa ṣe ń tẹ̀ ń wílẹ̀ kan náà rèé síbẹ̀ náà ni mo ṣe kọ́ ìyàtọ̀ kan ṣe tó wà ń bẹ̀ náà ni ibi tí wà ó wà ń bi tẹ́lẹ̀ ẹ̀kọ́ fi ẹ fi gba gbọ́mọ̀ tí wà ó yẹn wá ń ṣiṣẹ́ wà ó mọ̀ dì fún ìyẹn kọ́ fi dùn wà ó mọ̀ dì kú ọ̀hán wá wá ní gba wọ́n sẹ̀lé sálẹ̀ yí àyà ma jẹ́ mẹ́dì fún ọmọ jẹ́ kọ́fù kásọ̀ yá mẹ́dì rí yà kílù yà kúlù yà kúlù ó ń sọ yà kílù ó ń ẹ̀sùn mọ́ gbọ́ qawlu Allahi ta'ala qawlu Allahi ta'ala masdaru ti ẹlẹ́ẹ̀kejì qaylulatun qaylulatun kọ̀ì ẹ̀wọ̀n kan sọ pé kílà ní ìyàwó ní kọ̀ì lúùlàtún kọ̀ì lúùlà ìyẹn ní ìtànàbí ká máa sun oorun ìtìyàn máa ń dákán lọ́sàn-án tọ́lọ̀n bá kẹ́yàn tí ní ṣọ́ṣẹ́ yẹn tó fàyè rẹ̀ lẹ̀ tí ní ṣọ́ṣẹ́ yẹn bá fàyè rẹ̀ lẹ̀ wíkẹ̀ndì kí yẹn wá àbí tí yẹn bá gbalẹ̀ kí yẹn máa make sure pé òun fi ń sùn pẹ̀lúpẹ̀ ọlọ́run máa fi ń regulate system ara padà tó ti ṣe wàhálà látàárọ̀ tó bá ti dẹ̀ ìṣọ́lá ti zórí kókàn rẹ̀ ju díẹ̀ kó tó kí sọ́lá tó lásìrì anábìnrin pé ìlú fa iná ṣe tààna láyà ìlú ẹ máa fọ́nrún rẹ̀ jùlọ sàn kẹ́ máa fi sinmi kí bírèèni tuntun iṣẹ́ mú padà fresh onítìtìrì pé ṣe tọ́ọ̀lù ọ̀nà kì í kò ní sinmi kì í sùn ní relax wọ́n máa ṣiṣẹ́ twenty four seven ni iṣẹ́ tó gbà náà níṣẹ́ bàǹkà jẹ́ lákàyè ìjẹ́ gbọ́dọ̀ sùn ṣàǹpé alábòsí má dàrú náà kì í sùn bó sùn bó tají wàrà tí mo fóònù tó fẹ́ ṣàbòsó fẹ́ ṣe jàǹbá kan olè náà kì í sàsùn para gbogbo àwọn oníṣẹ́ ẹbí yẹn ọ̀ ń sàsùn àrùn kọ́nà kó má ṣe wá lóní iṣẹ́ ibi wọ́n jogún rẹ̀ látọ̀dọ̀ ṣẹ̀tọ́nì ni qala Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu ó sọ wípé baynama nahnu julusun 'inda rasulillahi sallallahu alayhi wa sallam a ní rọ́ṣì ju abẹ́ká máa wò ó di àwọn tó wà ń bẹ̀ mọ́ nahnu julusun bẹ̀yìnàmà láàrin ìgbà tí àwa ò èyí àtàwọn akẹgbẹ́ mi náhànú àwa ìtumọ̀ náhànú ni àwa bá a ṣe jókòó yìí náhànú mùsùlùmún àwa ò ni wá we are muslims náhànú nìyẹn èmi kọ́ ana èmi ana mùsùlùmún. atọ́kùnrin àtobìnrin ana náà ló máa sọ ana abdullah tó bá jóbìnrin náà ni ana aisha ana náà ló máa sọ tó bá jẹ́ pé àwa ń kọ́ nahnu àwa atọ́kùnrin àtobìnrin tó bá ti pọ̀ a máa lò sọ yí pé bainama nahnu bainama yẹn a máa ń pèlè yẹn ní zarfu zaman zarfu zaman ń tẹ́yà fi ń describe ìgbà tí nǹkan ṣẹlẹ̀ àsìkò zamani táwọn bàbá náà sọ pé zamani àsìkò tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nígbà tá a fi jókòó báyìí nà máa náhànú nígbà tí àwa ò jùlúùsùn tá a fi wà ní jókòó wà ní jókòó báyìí pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam náà àwọn àjọkọ bẹ́ẹ̀ inda rasulillahi sallallahu alayhi wa sallam inda lọ́dọ̀ rasulillahi lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ó nígbà táwọn fi wà lórí ìjókòó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run lọ́dọ̀ ànábì nìyẹn sallallahu alayhi lọ́jọ́ kan zaata yawmin ní ọjọ́ kan wọ́n fẹ́ nàárẹ ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ó wá mú láti bẹ̀rẹ̀ nígbà tá a fi jókòó sódà níbi ìjọ kan sallallahu alaihi wasallam orí ìjókòó yìí láwà if nígbà náà ni gbọ́dọ̀ if yẹn nígbà náà ni tọ́lá á ó yọ àlẹ́yìnà síwa ìtọ́lá àlẹ́yìnà nígbà náà ló yọ àlẹ́yìnà síwa tọ́lá ní pé kí nǹkan yọ tọ́lá àlùbádìrò òṣùpá ti yọ tọ́lá àti ṣàmùsù tọ́lá àti làmàlù fún ṣàmùsù torí pé oòrùn abo ni akọ tó bá yẹ kó ló yọ àwọn ẹni tọ́lá àti ṣàmùsù oòrùn ti yọ tí wọ́n kọ́ṣù pa ló yọ a ní tọ́lá ṣàmùsù tọ́lá alqamaru tọ́lá alqamaru tọ́lá sí ṣàmùsù ẹ̀rùkọ́ àti wọ́n parọ́ mọ́ ànábìnjọ́ kìíní àná náà tí wọ́n ní tí wọ́n fi fẹ́ kọ́ mọ̀ ẹ̀ká àbàtí Eh, Madina tọ́lá alibadiru tọ́lá eh, àníwọ́lò kíyàn kan náà bá yọ ní ìsìn yìí a lè sọ pé tọ́lá ah, Abdullahi a ah, tọ́lá Fatima a ah, Fatima ló yọ yìí tọ́lá Zainab Zainab ló yọ yìí tọ́lá Aisha tọ́lá ṣe ti yọ báyìí a fún èèyàn náà tọ́lá àbí ah, àdáde ní ti yọ àwọn ìjọ lọ́kàn yẹn náà tábà tó fẹ́ lọ lárúbáwá pé já à ó dé táfẹ́ lọ lárúbáwá pé ọkọ̀ tó ti yọ olóòlójọ yìí ọmọdé à ń sọ̀rọ̀ rẹ̀ gangan wàláhì kọ̀dẹ̀ ó ti yọ ní èdè tọ́lá àlẹ́yìnà rọ́jòló tí kò bá kọ̀rẹ́ tì ní àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà tí wọ́n tún gbọ́ lárúbáwá ju àwọn lárúbáwá àti wọn tó kù lọ torí ìmọ́lẹ̀ ẹ̀sìn tó wà lára tí wọn ọba má ti lò ó torí ẹ̀sìn àwọn tó fẹ́ mọ èdè sọ kó tó máa lọ ka alukuran àti hadith èèyàn tó rí èdè tó ń kọ́ni léde ń bẹ̀. wọ́n sọ̀rọ̀ kan fún àwọn àyà kan ní ọ̀sán yìí ó kéré lárúbáwá gan pàápàá ti ń kú lọ́dọ̀ àwọn lárúbáwá gan gan fúnra ara wọn àti lọ ṣèwádìí gbogbo èdè tó kù náà lágbàáyé bó ṣe ń sábà rí nísìnyí nìyẹn o kódà tó fi kéde yorùbá wa ọmọ yorùbá mélòó ló ń rí yorùbá gidi sọ yanjúmọ́ èèyàn mélòó lè sọ yorùbá láàárín ìṣẹ́jú mẹ́wàá kó má ní ìṣe pẹ̀lú pẹ̀lú òyìnbó and then so you know <laughs> ṣẹ́ẹ́rì títí wá tó wá fúyẹ́ ẹlẹ́wọ̀ àwọn ìlú mi ìró àwọn alárọ̀wá tá à ń sọ yìí náà nìsín ẹ bá sọ correct lárúbáwá lọ́dọ̀ wọn wàá kọ́kọ́ jẹ́ bóyá bíi mísírọ̀ bíi Egypt kankan ah. wọ́n rò pé ń ka alukur'an ni wọ́n ti ṣe àmì ẹ̀sìn sadaqa Allahu al-azim tẹ́ bá sọ correct Arab العربية فصحى لا يفهمونها الأربعة كانت torí pé wọn mọ àwọn kọ̀wá ìbìyàn máa wọn òfin yẹn ó ti kú àwọn èèyàn kì í mọ̀ ń lo mọ́ ẹjá fi ṣàkàwé láàrin ara wa náà kó máa dàgbé àsọdún èèyàn mélòó nínú èmi àti tó lè fàmì sórí ọ̀rọ̀ àwọn sáájú ọmọ ẹ̀gbá tábà sédì ẹ̀gbá ní ti ọmọ ẹ̀gbá forí gbárí ni pé a máa kú sẹ́ẹ̀rí pé pé àválù èdè wa yẹn bó ṣe rí káàkiri àgbáyé nìyẹn ẹjá válù ẹ̀ ká dẹ̀ èdè lábáwá yìí náà torí pé dàlù kùrámù nìyẹn Umar bin al-Khattab ní ìtọ́lá àlẹ́yìnà rajul nígbà náà ni tọ́lá àlẹ́yìnà ló wá yọ àlẹ́yìnà sí wa ta ló yọ sí wọn rajulun arákùnrin kan arákùnrin kan bá yọ sí wa arákùnrin kan rajulun iman torí pé wọn àmọ́ ló fi lọ rajulun tó fi wá ní rọ jim lam tí ò ní alif lam níbẹ̀rẹ̀ ẹjá máa dé o tó bá yẹ pẹ́ni tí wọ́n mọ̀ rí ni àbí tí ọmọrù mọ̀ ni alifisọ́lá àlẹ́yìnà ọ̀rọ̀ jù rọ yẹn ní alif àti lam níbẹ̀rẹ̀ ìyẹn là ń pè ní definite article tó pẹ́ni tí wọ́n mọ̀ ni ìgbẹ́gbẹ́lẹ̀ wa ní indefinite article ó ní rọ́jùlù arákùnrin kan a man kò sọ pé the man ẹni tó dé yẹn wọn mọ ní ìtumọ̀ rẹ̀ o kò kẹni tó mọ nínú wọn pẹ̀lú tó ti kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ yẹn ó tuntun máa ṣàlàyé pé àmọ́ ah, òun kẹba tó mọ̀ bá àmọ́ ẹ máa gbọ́ o wọn ní arákùnrin tó dé yìí ṣàdídù bayadi fìyàbù aṣọ rẹ̀ síyáàbù ni aṣọ àsíyáàbù aṣọ ẹ̀rí pé mi ì títú ìta àkọ́kọ́ kan ká tó kàn yẹn ṣàdídù bàyáàbì àsíyáàbù bàyáàbì ní kí nǹkan funfun pín bàyáàbù síyáàbù fífunfun pín aṣọ rẹ̀ ṣàdídù ó ní agbára gidi kan white yẹn ó oh, no no no no no no o kọjá bẹ́ẹ̀ ẹ wo báwọn ṣe tó ṣàdídù ó ní agbára gidi gan ó lé gan bayaabi ní fífún síyáàbì aṣọ ṣùgbọ́n àwọn afẹ́ tí ní Yorùbá a sọ pé aṣọ rẹ̀ ó funfun gidi gan ìtọ́ wà láàrin nàmà kọ́kọ́ sọ àti tó tẹ̀lé àìṣọ́ àmútalá kọ́kọ́. aṣọ rẹ̀ ní aṣọ ní àfíyàb ṣàdídú bayáàbí fíyàb nítorí ìnáwó àkọ́kọ́ tún nínú yorùbá aṣọ rẹ̀ ó ti ṣe fíyàb yẹn ṣàdídú bayáàbí ó funfun ṣàdídú gírígán ẹwà wọn tó tún tẹ̀lé ó ní bákan ṣàdíìdù ṣẹ́rí ṣàdíìdù yẹn ìtumọ̀ rẹ̀ ń pé gidi gan ó le gan ẹni kó náà ni wọ́n lò lọ́la kọ̀kọ́ òun náà tó fẹ́ lò lọ́la kejì ó ní bákan náà ṣàdíìdù sàwáàdì ṣáàrì irun rẹ̀ náà ṣáàrù ni irun ṣáàrù irun àṣáàrù wẹ́ẹ̀mù àwọn bí èyí bí wákà kankan náà ń pè ní ṣẹ́rù kásìrò àti pátíà nìkan náà ló fi yàtọ̀ náà ṣẹ́rù ṣẹ́rù wọ́n ní bákan náà ṣàdíìdù sàwárì ṣàr irun orí rẹ̀ náà ó dúdú gidi gan-an arákùnrin tí mo wọlé yẹn ni ọmọrùn describe fún wa yẹn ẹ wá gbọ́n tuntun wá sọ ní láàyòrò àníyí asàrò sáfàrì láàyòrò àníyí asàrò sáfàrì láàyòrò kò sẹ́nì kankan tó rí rọ̀ á ní kéèyàn rí láàyòrò wọn kò rí ẹnìkan kan kò rí àléhì dára arákùnrin yẹn asaru tracy sí wípé safari ìrìn àjò ẹnìkan kan ò rí orí fa onírìn àjò lára ẹ̀ la yọrọ àléhì asaru safari ẹnìkan kan ò rí orí fa onírìn àjò lára rẹ̀ àbí nígbà tán ní irun dúdú àjàpọ̀ nínú àjò irun láti kérukuru dọ́tí ojú ọ̀nà àbí inú mọ́tò àti irun pa àti irun orí ó lè fi ní inú dẹ́sàtì lọ́dọ̀ títí wọn lọ́hùn tí kìí ṣe pé àsìkò ìgbà tí èèyàn lè wọ mọ́tò tí ó wà nínú èsì débí wọn ọ̀dẹ̀ mọ́rí nínú ìlú àwọn ọ̀rọ̀ orí pa ọ̀nà ìjìlọ rẹ̀ arákùnrin kàhàn ní ó wá fẹ́ já lójú pátápátá ní wàlá ya'rifuhu minna ahad sọ̀hádìí ò ní sọ̀rọ̀ àfikún ti kọ̀nfàmù tó sọ ó ti fọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin ara wọn ìwọ́ mọ̀rí ṣe máa rákùnrin wa torí pé ní díẹ̀ yẹn ìṣesí yẹn wà tó ṣe ìgbà àwọn náà ti wá máa fúnra ní sáyìn pé ha ah, ṣé kìí ṣe àwọn àtàṣe kìí ṣe kí lè fẹ́ wá pàánà bí ẹjẹ́ máa wúwo ṣe ń lọ àti lọ́bẹ̀ yìí títà jọ wáyé ilé ní ọya Umaru ní wala ya'rifuhu minna ahadun minna ahadun wa o la ya'rifuhu kò máa kò mara kùnrin yẹn ẹnìkan kan ní wa ò dá mọ̀ mo rò pé mi nìkan ni mi mọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀dá àwọn tó kù náà tó mọ̀ nínú gbogbo àwọn sàhábà tó kù tàbí wà lọ́dọ̀ ànábì na, náà níjọ́ náà nígbà náà lásìkò náà arákùnrin yìí aṣọ funfun orí rẹ̀ ló dúdú pé ara ó yàtọ̀ gan ó yàtọ̀ gidi gan. kí ló wá ṣe ń gbà tó ń bọ̀ hatta jalasa ila nabiyyi sallallahu alayhi wa sallam jàrẹ́tì bó ṣe ń bọ̀ yìí dáná bí ló ń bọ̀ sallallahu alayhi wa sallam mẹ́rẹ̀ tó dáná bí hatta until jalasa ila nabiyyi tó fi di tó jókòó jalasa ni ó jókòó ìlà nàbí yìí sọ́dọ̀ sallallahu alaihi wa sallam kí ni ṣe kó ọkàn yi nìkan ìjókòó ìmọ̀ ní ìjókòó tó mú fura dání ni ìjókòó tí ó bùkátà káwọ́ pé irú wo ó kàn wá sọ́dọ̀ ànábì direct فأسند ركبتيه إلى ركبتيه فأسند وافقا وشفنا دوره ó gbé súnmà ó fi kàn án kí ló fi kàn án òrùkìbàtà èyí orúkún rẹ̀ méjèèjì orúkú báyìí ana àtàjẹ̀lá طالبين نعم نحتاج إلى طالبين يطبقان هذا أنت ومن تفصح لهما أفكاش تطبيق أنتم أصلا براتيكاري فأسند ركبتيه إلى ركبتيه ó wá fi orúkún rẹ̀ méjèèjì ó wá fi kan ìlà rukbatayhi ó fi kan orúkún ti ànábì náà méjèèjì sallallahu alaihi wasallam báyìí ó ń pè orúkún náà kò tí ì parí o wàwádọ́à ó tún méjèèjì wọ̀wọ́dọ̀ yàdéhì ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì àálá fàkìdẹ́hì ó wá gbé lé ìtàn rẹ̀ méjèèjì ó yá ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó wá gbé lé ìtàn rẹ̀ méjèèjì ìtàn gbé ọwọ́ lé akhtata anta akhtata àlá fàkìrẹ́yìí ó wá gbélé orí ìtàn ara tiẹ̀ ní ṣùgbọ́n tọ̀mí ìròyìn bó ṣe ń bọ̀ yẹn kò lá ṣùgbọ́n àǹfààní nínú ẹ̀kọ́ kò bẹ́ẹ̀kọ́ mu kọjá tó wá gbé ọwọ́ lórí ìtàn àǹfà tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìjókòó akẹ́kọ̀ọ́ tó wá ṣe ó wá ní ìwà akẹ́kọ̀ọ́ ni lóòótọ́ àǹfààní jẹ́ sanabi sọlọ́ta ṣùgbọ́n wá ń bẹ̀yẹn ní ìwà akẹ́kọ̀ọ́ irú wíwá tó ń wá yẹn ó dẹ̀ fẹ́ kọ́ àwọn fàhábà lẹ́kọ̀ọ́ definitely kò ní gbé ọwọ́ rẹ̀ kò ní gbé lórí sàn nábì sallallahu alaihi wasallam ìfẹ́nu kò lórí ẹ̀ jù táwọn jùmùhúrù àwọn olùmọ̀ sọ majority àwọn scholars wọ́n tó gbé ọwọ́ rẹ̀ méjèèjì aláfa ìfẹ́ ìbí lé orí ìtàn rẹ̀ méjèèjì ṣùgbọ́n ìtàn rẹ̀ náà ló wá ń bí pronoun yẹn ṣọ́dọ̀ ti ẹ̀ ní kátàkàrà sí ni àwọ́dà nábì olúdá ara rẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀lá àwọn ní èyí tí ká tún sí tó yanjú tó júwe ẹni tó wá kẹ́kọ̀ọ́ tó dẹ̀ wá kọ́ àbáhábà lẹ́kọ̀ọ́ wọ́n ìtàn àwọn sọ̀hábà ń wo pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ló bá ní qala ya Muhammad ẹ̀tún wo kọ́ọ̀lá ìyá muhammadu ó ní mọ́pẹ̀rẹ̀ muhammadu sallallahu alaihi wasallam mẹ́wàá pípẹ̀ yẹn kò mú tẹ̀rí bá dání kò mọ́wọ́ dání kò mọ́pẹ̀lẹ̀ dání láti lárúkọ máa nábi lórí gbáwó bẹ́ẹ̀ sallallahu alaihi tọ́lọ̀bà sọ nínú alukùránì wípé la taj'alu du'a rasul ka du'a ibadikum lib'ad an tahbata a'malikum an tahbata a'malikum wa antum la la tash'urun ẹ má máa ṣe bẹ́ẹ̀ ṣe ń pè ànábì ẹ má máa ṣe bẹ́ẹ̀ pè ara yín an tahbata kó bá máa bá iṣẹ́ yín kó máa bàjọ́ sí yín máa pẹ́ra yín ẹ má máa pẹ́ra yín bẹ́ẹ̀ ṣe ń pè é ẹ má máa fa anábì bẹ́ẹ̀ ṣe máa pẹ́ra yín. ẹ wá Muhammad Muhammad á ní ṣe sí àwọn alárúbáwá oko àwọn tó wá láti abúlé àwọn alárúbáwá tí èdè mọ̀ máa bàdà jáfa bí wọn bá wá láti oko máa ń sábà máa fẹ́ gọ̀ ní gbogbo oko ni gbogbo tó bá ti jẹ́ kókó ló gbé dàgbà wọn máa ń tètè jára wọn ó dìgbà tán bá dé gbòòrò kan tó ó lè fẹ́ sọdá títì kó kó fi thirty minutes dúró lẹ́gbẹ̀ẹ́ bí kó tún sọ sábà àárín méjì yẹn kó tún dúró one hour ń bẹ̀ nígbà tó bá tó di pé mọ́tò tó ń bọ̀ ìyànà wọn ṣáàrè lọ́run ló ṣì wà kí lè tó dé bí mo ti lọ. bó tún ṣe ń wò lọ́ọ̀kan yẹn náà á tún sá eré ni o. wọ́n lọ́dọ̀ wá ti gbọ́n hàn ló tún lè padà hàn ní tí mọ́tò ti fi tó ti kọjá tẹ́lẹ̀ ni o ṣe sí ara òkò nìyẹn àwọn àdẹ ń sábà mọ̀rọ̀ sọ wọ́n tọ́wá tí wá wà ní gbòòrò ẹ̀fí máa rí pé irú wọ́n tọ́wá tí wá wà ní gbòòrò wá lajú àlàsódì alálàsódì ní ọmọkó ńlajú eré eléyìí náà wíṣe wà ní gbogbo òlú nìyẹn káàkiri àgbáyé lọ́lọ́ fi sọ nínú wípé al-a'rabu ashaddu kufra wa nifaqa ẹ̀rọ àwọn alárúbáwá ọkọ àwọn ni wọ́n le jù àti ní ìṣe ìṣesí nifaq wọn burú gan bẹ àwọn lárúbáwá ọkọ gbọ́n tọ́lọ̀ wọn bá gbọ́n tó fi ròyìn wọn. tẹ́bá dẹ̀ wo àsìkò tá wàá náà ẹ̀rọ àwọn eégún táwọn mú jáde nígboro àwọn eégún táwọn kan tọrọ báárà ni tí wọ́n mọ̀ kan wọn mú máa ń bọ́ ọmọbìnrin kan máa dá láàmú ládùúgbò. ẹ lọ sáwọn abúlé ko ẹ̀rí fún àwọn máa ń ṣe ní ẹbọ kó o máa tún burú já ìjọ ẹbọ ìgboro lọ gbogbo nǹkan ni níbi tí o bá ti sí ọ̀làjú nǹkan bẹ́ẹ̀ náà o máa ń fọ́ lójú púpọ̀. àwọn eléyìí àwọn sàhábà wa ní jókòó ẹni yìí wọlé òun náà wá ṣe gẹ́gẹ́ bí lárọ́ wa òkú wọ́n jókòó sọ́dà ọwọ́ aka ọfọ orúkún rẹ̀ kàti ànábì ọ̀sùnmọ̀ pẹ́kípẹ́kí ìtumọ̀ rẹ̀ ó ní ká ọwọ́ sórí ìtàn ara rẹ̀ ó wá pé ìrẹ́ Muhammad sallallahu alaihi àwọn kan ní bóyá yàyàn ò sì sọ̀kalẹ̀ yẹn pé kọ́ yẹn máa lórí gbà wò. ṣùgbọ́n àwọn afẹ́sì mi nínú wọn ni sheikh muhammad sallallahu alayhi wa sallam àwọn afẹ́sì mi tí wọ́n ṣẹ́rẹ̀ fún hadith yìí wọ́n ní àní sọ bẹ́ẹ̀ náà ká tó lè sọ eléyìí àti ká lè rí tàríkù ìgbà tí àyà yẹn sọ kalẹ̀ àti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lówó ló ṣíwájú ọ̀kan nínú méjèèjì wọ́n ní ìdàn láì ní dara aláàmú jù lórí eléyìí ká kúkú gbà wípé ìṣesí àwọn alárúbáwá oko ni tí ó lè ti tán lára wọn òun ni ẹni tó wà yìí náà fẹ́ lò tí wọn náà tó ṣe ṣe tó ṣe yẹn wọn náà àárín náà débi pé ńgbà tó wọlé náà ọ̀rẹ́ nìkan kan kó jókòó bẹ́ẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam òun nìkan ló ṣe bẹ́ẹ̀ àwọn tó kò wá dájú bọ̀ wọn wò níwò yìí mà má ti torí àpíáránsì ẹ̀ kò lè jẹ́ kí wọ́n gbé dànù tiẹ̀ tiẹ̀ àpíáránsì náà gbà mí máa ń nítumọ̀ tó bá kó wọlé tó ń rùn tó ń ṣì tí gbogbo ara dọ̀tí wọn níjẹ́ kó súnmọ́ òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ara mọ́ èyí rẹ̀ wà púpọ̀ o ẹ̀tọ́ ayẹ́kẹ́ nínú aṣọ tó lálùbáríkà jù tánàbí na ọ̀rọ̀ yìí rẹ̀ sallallahu alaihi wasallam ló tún wá wọ̀ white aṣọ white ah, kò ṣe lè jáde já fi ilẹ̀ já wù àrà tó fẹ́ dáná wà ní yá Muhammad ó ní mo pè rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ah, ánìlè ìfúláàmì mo fẹ́ mo wá béèrè béèrè ni ọ àbí ní fún mi ní ìró àlẹ́kọ́bárò ní ìró àwọn bàbá máa pè ní làbárè ẹ wá gbọ́ làbárè tí mo gbọ́ o labari alikọbaru ni wọ́n sọ èdè ni àìdè kan wà ń lẹrẹ pẹtẹ táwa Yorùbá ń lò ó ti mọ́ wa lára àjogúnba lórí ahọ́n bàbá wa ni ààrí kankan fi kún tàbá fẹ́ tújì ilẹ̀ yorùbá rẹ̀ a lè má rí mọ́ alìbásọ́lù alìbọ́sà a lè rí ilẹ̀ yorùbá yẹ̀ kankan wọ́n ju alìbọ́sà alìbọ́sà náà nìkan máa pè alìbásọ́lù dẹ̀ ni alìbáríkà bó fẹ́ bẹ́ẹ̀ pé ìyẹn ti ìbùkún ni ṣùgbọ́n alìbáríkà ìbùkún ṣùgbọ́n èèyàn mélòó ló ń pè ní bùkún ọlọ́wọ́n bá fi bùkún sí o ọlọ́wọ́n fà àlùbáríkà sí o ẹ ṣé o ṣe ọ̀pẹ́ olókọ́mọ̀ lórí ahọ́n wa mẹ́wàá ìgbólóhùn yẹn wa ni. ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ta bá ní ká bẹ̀rẹ̀ sí mú jáde ẹ̀rígbà á ah, ìtàfin sọ tí ìdílọ́rọ̀ wa fi dàpọ̀ mọ́ èdè wa kiri kì í ṣèdè àwọn èèyàn ní kí ni ìdí tọ́lọ́wọ́n fi mú èdè yẹn kan tó fi tóun ló fi sọ àlùkùránù kalẹ̀ pé lórí ilẹ̀ ayé lónìí èdè tó ní kìmí jù tó kún jù ó kún gan ni ọ ó kún ìgbàgbọ́ àwọn òkú wọn ṣọmọ lárúwá ká máa níyẹn ló fata fi ń pín èdè yẹn ilé tó bẹ́ẹ̀ èdè tó kún jù láyé ó ṣe fi ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan èdè lárúwá wa ni òyìnbó gbogbo gbéraga gbogbo akọ wọn nígbà tó bá máa fi sọ singular lẹ́yìn singular kìlọ̀ plural lárúbá máa sọ fún yín pé rárá àwọn ní mufrod àwọn ní mọ̀sánná àwọn tó wá ní german german yóò tún wá dúró ń bẹ̀ o german tún wá pín ó pín lónìí rànran <laughs> tó fi já sí pé tí a bá fi lè kéwú tó bá mọ kéwú wọ́n bá sọ pé kàwé kò mọ́ bí ẹni tó kọ ni ò mọ́ kọ́ bí ẹni yẹn ló kú lórí ó kéwú mọ kéwú bá rí ó wá dìbò sẹ́mi náà fún mi bẹ́ẹ̀ ah best student ló gbọ́dọ̀ jẹ́ best student lẹ́ni yẹn gbọ́dọ̀ jẹ́ lẹ́ni tó kéwú tó mọ kéwú tó yé dáadáa tó bá bọ́ sí fídì tìwé best student ló gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ máa la gbogbo iṣẹ́ ni torí kò sí yìí ẹ̀mí ẹ̀ ò gbé kéwú kò tó ìdáka nínú ìdá mẹ́wàá tó ń bẹ nínú kéwú a boy tọ́wọ́ ti dín méjì ní ìwé kí ló dì boy lọ́rọ̀ máa sọ fún pé rárá wọ́ládùn ọmọkùnrin kan tọ́bá di méjì nǹkan ọmọ sọ fún wà látàáyẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ di méjì ní ọ̀n sí di plural duality yẹn lọ́dọ̀ tàwọn nígbà tó bá di mẹ́ta àwọn ni àwòláàdù àwọn ti di mẹ́ta wọ́n ti wá di plural bẹ́ẹ̀ ṣe tún wá rí dis lọ́dọ̀ lárúbáwá ìtàn máa lò fún ọkùnrin ó yàtọ̀ sí ìtàn máa lò fún obìnrin this boy tó bá ti di obìnrin lọ́dọ̀ òyìnbó this girl lárúbáwá ní rárá ẹ̀ máa ń tẹ̀ ń sọ ẹ máa lo dis fún yìí kẹtù lo dis pélé àwa ní sáńdù fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ yorùbá náà kẹta ni ọmọkùnrin ọmọbìnrin yìí ṣùgbọ́n lárúbáwá máa sọ pé hàdá hàdá wọ́lá sí i hàbìyí bid tó bá tó bá jẹ́ ọdí méjì ó tún ní ta máa lò fọ́kùnrin méjì hàdáàní tó bá yẹ́kọ́ bèèrè méjì nǹkan nǹkan mí láti máa lò fáwọn hàdáàní Allahu akbar onípẹ́kù mọ̀ jẹ́ mùsùlùmí èdè wa la fi ń dára báyìí etí ẹ̀ láti ń sọ̀rọ̀ àti dé àárín gbùngbùn ẹ̀ gangan ìdí wàlúwà yẹn kọ́lọ́n ti tún fi sọ alukurani tó fẹ́ kó kárí gbogbo ayé kalẹ̀ tí kì bá ṣe èdè Lárúbáwá tún mú èdè mi jáde tó kú Lárúbáwá wàláhì ẹ̀ lè fi ma yìí tán fi ṣàkọ́bí lágbàáyé o láti fọ́gi mọ́ àbíjẹ́ bèdì ó fọ̀ ó fọ̀ alákùnrin yìí wá ń bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ anábì pé àbírin ni kílá pé àbírin ni fún mi nírò fún mi ní làbárì àbírin ni àánil islam ìfìsànà fìsà àbírin ni àánil islam fún mi nírò nípa islam fún mi ní ìròyìn nípa mọ̀tàmátì kankan ní ìsìn tí a kọ yìí bí wọ́n ṣe fún pé iftah náà wà àdìrà ẹ ṣí àwọn fídíòs ọkùnrin ni mo ń bá sọ̀rọ̀ mo sọ pé iftah tó ijilis ló kó ọmọkùnrin tọ́wájú obìnrin ní ká ìjìlísì kristian <laughs> alhamdulillah pé mi náà jẹ́ mùsùlùmí ẹ̀yin kọ́ ẹ̀yin náà ń dùkú fọlọ́run ẹ̀yin wa ń béèrè lọ́wọ́ ànábì pé àbírí ní anil islam àti tẹni sọ́jẹ́tì gangan bí tá à ń bọ̀ fún mi nírò nípa ẹ̀sìn islam mo fẹ́ kó o ṣàlàyé islam fún mi ó fẹ́ máa ń tàn pé ní ẹ̀sìn islam ṣeré lẹ́yìn ìjọsìn àwọn ìjọsìn yìí tó fojú hàn bá a ti sọ níjó ní pé òṣùwọ̀n àwọn òṣùwọ̀n ìjíṣẹ́ wa tó wà ní gbangba àti ní tá a fi ń ṣòṣùwọ̀n iṣẹ́ wa tó pamọ́ àwa fẹ́ gbé iṣẹ́ tó wà ní gbangba a fẹ́ gbé yẹ̀wò a fẹ́ gbé àwọn iṣẹ́ tó pamọ́ a fẹ́ gbé yẹ̀wò àwọn ìjọsìn tó wà ní gbangba tá a rí tá a lè sọ rẹ̀ tá a lè jẹ́rìí èèyàn kó ti wá ṣe àjọṣe ni àwọn eléyìí ní ìtafẹ́ sọ yìí ìyẹn ní al-islam àtìkánú islam tó jẹ márùn àwọn ìjọsìn wa àwọn ìjọsìn tó ń pamọ́ àwọn eléyìí ní àríkánú iman ọ̀sìtà mẹ́fà lòun pẹ́ẹ́pẹ́ mìzánù méjèèjì yìí láti sọ fún wa lọ́sẹ̀ tó kọjá yẹn ní àjẹsọ alákọ̀ọ́kọ́ wọ́n máa lọ ṣiṣẹ́ lórí àwọn àwọn ìbàdàtú alìbáàpẹ̀níjà àwọn àdìsálà ẹlẹ́ẹ̀kanu yẹn yẹ wá ṣiṣẹ́ lórí àwọn ìbàdàtú azọ̀hẹ̀ríjà ẹ má jẹ́ kó dàrú o lọ́wọ́ pé a nídìí kó dà ní ó yẹ kí a máa ṣe òkín nìyẹn ká máa fà láti ká máa fi hàn wá káwọn obìnrin náà máa wú àtàwọn tó bá wà lókè alukọ bí ìgbà tí yẹn wà ní kíláàsì tí yẹn kọ́ iṣẹ́ òun àwọn àfẹ́yẹ̀sìn ṣe máa ń ṣèjókòó alukọ ti súnà báyìí àwọn náà dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó mọ́ wa lára gbọ́dọ̀ jẹ́ kó mọ́ wa lára bẹ́ẹ̀ dáadáa èyí wá ń béèrè wípé fún mi nírò nípa àwọn nípa ntàǹtì ní ẹ̀sìn islam ẹ̀gbọ́n tó wá tó fi dá lóhùn wọ́n ní al-islam an tashhada an la ilaha illallah wá béèrè wọn náà ló ń darí ẹ̀sìn sí an ẹ má yẹ kó dàrú pẹ̀lú hadith tẹ́yìn tí tẹ́lẹ̀ sọ pé al-islam shahadatan la ilaha illallah rárá òun náà ni kankana náà ń sọ ìyàtọ̀ rẹ̀ ní pé àkọ́kọ́ yẹn sọ pé shahadatan la ilaha illallah ìjẹ́rìí wípé kò sọba kan tó yẹ ká máa jọ́sìn fún lódodo àyàfọ́lọ́ ṣùgbọ́n léyìí olùbéèrè wá béèrè òun náà dẹ̀ ń dólùbéèrè lóhùn lóṣù tó ń kọjú sí ó wá lo dọ̀míìrù tẹni ń bá sọ̀rọ̀ dọ̀míru mọ̀kọ́ọ̀tọ̀m olùpro náà tẹni ta kọjú sí sàmbá sọ̀rọ̀ òní àǹtà ṣìhádà òun ni tá táà ní pé àǹtà ìwọ lọ́kùnrin tó wáyé obìnrin kọ́ àǹtì táà yẹn gba kásọ̀rọ̀ anta taati anta òun náà ló mú wá bẹ́ẹ̀ an àṣìhádà òun náà ni kó o jẹ́rìí islam ló ló wá béèrè o òun ni mò ń sọ fún ẹ yìí o anta ṣìhádà òun ni kó o jẹ́rìí la ilaha illallah kókò yẹ kan eléyìí tó dẹ́tọ̀ pé ká máa jọ́sìn fún lódodo àyàfi ọlọ́run ọba Allah ayé la ma'buda bihaqqin illallah. àkọ́kọ́ nìyẹn o nínú orígun Islam òun náà ló dẹ̀ wà ní ipò iwájú lẹ́yìn rẹ̀ làwọn mẹ́rin tó kù tó tún fẹ́ sọ yìí tẹ̀lé wọ́n ní lẹ́yìn náà wọ́n tí ma sọ́lá ẹ̀rí pé fatiha ni tó pé màá yẹn máa gbà torí à ń tó wà níbẹ̀rẹ̀ yẹn òun ló fún tẹ̀síhádà à ń tẹ̀síhádà. àyẹn náà ló ti ṣe àyẹn ló ṣe máa máa ṣiṣẹ́ lọ lára àwọn tó tún bá tún tẹ̀lé pé wáwò tó ti tẹ̀lé wáwò yẹn ti àtúfò ní ó ń sọ ọ̀rọ̀ yẹn pọ̀ látòkè ó ń sọ pọ̀ lọ tó fi máa parí ẹ̀ wọ́n tó kí máa kó o dẹ̀ tún máa kírun ọ̀tọ̀ yìí máa sọ̀rọ̀ kó o tún máa gbérun dúró kó máa kírun Islam ni mo ń ṣàlàyé yẹn o anábìyẹn dá ẹnìyẹn lóhùn tó wá ṣì béèrè yẹn sallallahu alayhi wa sallam wọ́n ní bákan náà wà tó o ti yẹ zaka àbí kìlómítì kẹta bẹ̀ náà wà tó o ti yẹ zaka zaka ló fi ṣẹlẹ̀ kẹta bí inú tẹ̀rẹ̀tẹ̀ bòmí nínú hadith omi àwẹ̀ náà máa fi ṣẹlẹ̀ kẹta àwọn fi zaka ṣẹlẹ̀ kẹrin ṣùgbọ́n níbi ìdáhùn sí ànábì ń dá ẹni tó wá ṣe bẹ̀rẹ̀ yìí ó fi sallallahu alayhi òfi zaka òfi ṣẹlẹ̀ kẹta aláwòrán kò wá dé lónìí ó lè máa ń bani lọ́kàn jẹ́ púpọ̀ àwọn olówó wa nínú islam ò mọ ìhàn ọmọ tí mo zaka ma. sọ́dákọ̀ ni wọ́n mà ọmọ tí mo zaka má sọ́dákọ̀ ni wọ́n mà ṣẹlẹ̀ ní tó bá ti ní owó tó pé owó tó fi ń ṣòwò wọ́n bá lè gbogbo ọjà ní ṣọ́ọ̀bù ẹ̀ léṣìí ọjà yẹn ti wọ two million naira àbótiwọ́ one point five million wọ́n fàlù ẹ̀ ó tún dàbọ̀ fúnra ara rẹ̀ fojú pa gbogbo ọjà tí mo ní gbogbo tí mo fi ń ṣe business ó 1.5 million títí di àsìkò tá a wà yìí ààfin tó ń wọ̀ sọ́nà àti tó ń lò ń tirẹ̀ inú ilé ẹ̀ o n tó fi ń ṣòwò ó wà one point five million níṣì títí di ọdún yìí ọdún yìí tó fi ń lọ kò wáyé zaka ó ti jẹ ọlọ́run àbá ní gbèsè.

akó fún àwọn afẹ́sì tó kàn wá balẹ̀ sí kún wọn kí tí wọ́n máa fowó wa kọ́lé àbọ̀ máa fi ṣe business àbọ̀ máa dà báyìí ṣe fún family títí wọn tó máa fún àwọn tó tọ́ sí. àyàfi tóun náà ò bá ní lọ́wọ́ òun ló lẹ́tọ́ àti mú nínú ẹ̀ pé ó wà bẹ́ẹ̀ nínú àwọn mẹ́jọ tí wọ́n ló lè gba zaka al-amiluna alayha àwọn táwọn náà jókòó tí wọ́n fi ń ṣiṣẹ́.

òun náà ló kàn tó fi jẹ́ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn sọ àlàyé zaka wọn sọ fún àwọn èèyàn tẹ́yìn bá ti ní owó tẹ́yìn invest sórí bísínẹ́sì kan tẹ́wá wo gbogbo bísínẹ́sì yẹn látòkè délẹ̀ báyìí tẹ́wá rí kó ti wọ́ sí i kò tó one point five o pé one point two àbí one point one kíní kan ni ṣùgbọ́n bí dọ́là yẹn ṣe ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ lákàn fún mọ́mọ́ sọ eh, one point five yẹn kò tó bẹ́ẹ̀ pàápàá o bóyá one point two ilé kan ni bẹ́ẹ̀ bá ti wá yọ zaka nínú ẹ̀ tọ́jú ilé tó ti fi yípo ah, ẹni ẹjọ́ lọ́wọ́ bá ní gbèsè nìyẹn o wọ́n máa ti sẹ́ni tó ti ní tó ti wọ́ ti two million ó ti ní tó ti wọ́ ti three million tó dẹ̀ jẹ́ owó ni ó ti ní tó ti wọ́ ti four five six million ó jẹ́ gbèsè o. arábìnrin bákan náà ẹlẹ́ẹ̀kẹta wọn ni zaka ẹlẹ́ẹ̀kẹrin watasuma ramadan watasuma ramadan kó dẹ̀ tún máa gbààwẹ̀ ramadan tó jọra yàn nìyẹn kò sọ̀rọ̀ sọ́dá kan bí tọrẹ àánú àwọn yẹn kì í ṣe ọ̀ràn àyàn kì í ṣe ń tẹ́ pé téèyàn bá ṣe ọlọ́run ajẹ́ ń yà ṣùgbọ́n téèyàn bá ṣe tó máa gbalá dáa ni bẹ́ẹ̀ náà ni ọ̀sọ̀rọ̀ nàwáfíl àbí pẹ̀yàmù láì torípé ní sẹ́gbẹ́ tí a bá ṣe ó fi ń ṣojú kòkòrò àlékún fún ara ẹni tí ó bá ṣe kò lẹ́ṣẹ̀ tí ó bá ṣe kò lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ monday thursday òun kọ́ ló ń sọ́n bí ó la torípé àwọn òkú islam ló ń street ní wàtà sóòmà ramadan kó sọ pé wàtà sóòmà lè la kò dẹ̀ máa gbàyẹ̀ fọ́lọ́run kò wá ní lójútu wọn wọ́n fẹ́ súnmọ́ Ramadan kò dẹ̀ máa gbàyẹ̀ Ramadan. ìjọsìn kání tí wọ́n ti pé ọ̀ràn àyàn ni fa'iluhu yusab àtàríkùhù yastahiqqu al-iqab هذه هذا التعريف للواجب عند الأصوليين definition táwọn olùmọ̀ tí wọ́n fún tó jẹ́ ọ̀ràn àyàn lélẹ́yìí ẹni tó fi ìrànlẹ̀ sí òkè wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run definition kan wà nílẹ̀ tó gbajúmọ̀ tẹ́lẹ̀ táwọn olùmọ̀ máa ń lò wọ́n ní rárá eléyìí ò correct lọ́pọ̀lọ́ àwọn ọba ọba ṣe yóò wọ́n ni ìrànwọ́ ni fa'iluhu yóò sáà ẹni tó bá ṣe àgbàládá ọwọ́n ni wàtàríkùhù yóò ákọ̀bọ̀ ẹni tó fílẹ̀ tí ó ṣe wọn ajẹ́yà a ni a máa sọ pé ajẹ́yà ma ẹ máa máa kànyà ń pa lórí pín ẹ̀ṣẹ̀ kankan lókè tọ́lọ̀ wọn bá nù wọ́n jẹ́ ń yà sẹ́ni ẹ bá ti tú bá ń kọ́ kó tó pàdé ọlọ́wọ́n ọba ẹ sọ mí pé wàtàríkùhù yẹ́sàkìkùlẹ̀ ẹ̀kọ́bẹ̀ ẹni tó fílẹ̀ tí ó ṣe ò ìfìrún rẹ̀ lẹ̀ tí ó kì í ìfi àwẹ̀ lẹ̀ tí ò gbà ìfi hajj lẹ̀ tó dẹ̀ lówó ẹ̀ tí ò lọ ó ti lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run. pípọ̀ ọ̀ràn yàn láwọn nǹkan yẹn kíláàsì ni wọ́n. ẹlẹ́ẹ̀karùn-ún aláìmọ́ ńlá ni ọ̀ aláìláwùjọ tá a wà lónìí ẹ̀jẹ̀ wa rí odindi mùsùlùmí mùsùlùmí rẹ̀ nígbà rẹ̀ ní Ramadan ẹ̀rọ ọlọ́run kan sọ̀rọ̀ kan lọ́dún kan tẹ̀ bàánì ẹni jẹ gbogbo ọjọ́ tí mo bá rántí ah, mo sì máa ń ronú pé tọ̀ kọ́lọ́n jọ kó jẹ́ kọ́ mọ̀ ya ilé ìtura pátápátá kó bá máa lọ pàdé ọlọ́run pẹ̀lú àmọ́ ah, tó lè bá pàdé lọ́sàn Ramadan kì í ṣe tó gẹ́sì yé náà ṣùgbọ́n ìgbẹ́sì yé yẹn náà ó tún kó bára ẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run lọ́sàn Ramadan ó lóun wà nínú àwẹ̀ pé girlfriend ń wá kí òun àwọn dẹ̀ ṣe fàájì subhanallah alazim ọ̀dọ́nà ọ̀dáràn mọ́ra ó ṣe ṣìnà ó tún ṣe lọ́sàn àwẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lọ́lọ́wọ́n bá tẹ̀ ṣe dáa rẹ̀ ẹ̀yin má jí irú ìyàtẹ̀ lè fi jẹ́rú èèyàn bẹ́ẹ̀ ọ̀ràn ńlá ó kọ́kọ́ tiẹ̀ ṣe ṣìnà lọ́tọ̀ ọ̀ràn ni kó o fọ́ ọkàn gẹ̀ẹ́ni tí o tí o so igi lórí ẹ̀ o kàn fọwọ́ kan lásán kára yín gbára yín gbà tẹ wà nínú mọ́tò tó lè sáré tuntun la ṣe tó kóra ró padà tó lè jẹ́ kọ́kọ́ ẹ̀ kọ́ o fọ́ kan ah! o dì í fọ́ kan intentionally ọ̀ràn ni o wallahi ọ̀ràn ni ẹ̀ṣẹ̀ ńlá ní sáà náà fi kéèyàn di ẹ̀ṣẹ̀ náà mo lóore fún un kó wá fọ́ kan obìnrin tí kì í ṣẹlẹ̀ tán rẹ̀ lọ ṣéṣù bá ti lo òun ṣéṣù ti lo wọn náà ni ṣéṣù bá lo ọkùnrin yẹn ṣéṣù ti lo wọn títà náà ni ó tún wájẹ́ lọ́sàn-án rẹ̀ lẹ́tọ̀ ẹnìyẹn sọ̀rọ̀ yẹn ó bà ní nínú jẹ́ ìwọ́n tí wọ́n ẹni tó wá ṣe pẹ̀lú rẹ̀ náà tọ̀ bí ọlọ́run bá kójọ kó má ṣe àbáwájá kan méjèèjì lè túbà pátápátá o kò bẹ́ẹ̀ kankan nínú ọdún tí wọ́n ṣe sábúrú títí di ọdún sọ̀rọ̀ yẹn fi ń sọ̀rọ̀ yẹn wọn ti ti àbúrú tó rántí ṣe ń ṣe àlè ara wọn náà títí ìgbà náà ẹni náà padà fẹ́yàwó ó tó padà ń bí ma ṣùgbọ́n kì í ṣe arábìnrin nìyẹn náà ló fẹ́ ọdẹ ìṣẹ̀lánù for years ó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ìgbésí ayé tọ́pọ̀lọpọ̀ lómi ń lòrè o tọ́lọ́ ń bá wa gbà mú pẹ̀lú ìyá kan pẹ̀lú àárẹ̀ kan pẹ̀lú àdánwò kan ẹ máa bá káànú àbàbá alẹ́ yorùbá ní tí ọ́nì tí a bá ń yọ́lẹ̀ ẹ̀dà ọ̀nà burúkú a máa yọ́ ṣe ẹ̀mọ̀yẹ tó yẹ pé ohun tọ́pọ̀lọpọ̀ wá ń ṣe náà fọ́ ara wa fà olóhun padà ń jẹ́ àlùwàbà àjálù àdánwò yìí tó wá ń padà wá ń tẹ̀lé lórí ẹlòmíì ìbẹ́lọ̀ kójọ kó la ìmọ̀ àti kúrò níbà burú bákan náà níparí tàbí dúró ń fún ti òní wọ́n ní wàtàhùjẹ bẹ́ẹ̀ kó o tẹ̀sán wá ṣe àbẹ̀wò ilé ọlọ́run ẹni tó bá kúkú tó wà nínú àkọọ́lẹ̀ bó máa délé àdébẹ̀ àwọn kan kówó ẹ̀jọ̀ ó ti ń lé lómi ti ń lé látọdún yìí kó orówó yẹn ṣàjọ wọ́n kì tó lè ṣàjọ pé kóun lọ ṣe ṣe hajj kòrónà ò jẹ́ kó ní àǹfààní àti lọ ẹlòmíín ní tó sanwó hajj tó fẹ́ lọ àbí tí wọ́n fẹ́ rán lọ palẹ̀ mọ́ pé hajj tọdún yìí ah alhamdulilayi o ti ṣe ọ̀pọ̀ lọ́mọ́ fà rẹ̀ ṣe wá kó máa fi kú pa wá ọlọ́run wá fà rẹ̀ ṣe wá kó fi kú pa wá ṣùgbọ́n kò jẹ́ káàtì lọ ṣe é ṣe Allahu òun ò palẹ̀ mọ́ ẹlòmíì ó yẹ kó ti lọ bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn ṣùgbọ́n nǹkan àmì ló ń fowó yẹn ṣe àbẹ̀ ọlọ́run pé kí ó lọ́nà ti pátápátá tó bá lọ́jọ́ tó kò ti ṣe lọ́mọ láìláì kọ́ lọ́mọ fi rú ẹ̀ṣẹ̀lẹ̀ sí wa ṣe àmọ́ pé tó fi ní kápá tí ò lọ ìbànújẹ́ ló máa jẹ́ fún títí láìláì bí ọlọ́run bá kó jọ kò ṣàánú wa ẹlẹ́ni òpó ẹlẹ́ẹ̀karùn-ún a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn àlàyé mi àti àwọn ìdájọ́ mi tó rọ̀ ma ní inú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀. nígbà tí ànábì sọlọ́sà tó dẹ níyì lóhùn dídì ẹ̀yìn náà wá ń fèsì kan fún ànábì pé sọ̀dápẹ̀ta sọ̀dápẹ̀ sọ̀dápẹ̀ta òótọ́ ló sọ ó tún wà fámọ̀rọ̀ ànábì àwọn sàhábà ní fún ajẹ́bìnà ìsàlùhù ọ̀sọ̀dẹ́kùhù ọ̀nà òṣèwálé ìmọ̀ fárakùnrin

ara bẹ̀rẹ̀ sí fún wọn pé kí ló ń ṣẹlẹ̀ irú èèyàn wo leléyìí ìyẹn la fẹ́ tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ mi àti nǹkan mi táwọn olùmọ̀ẹ̀sìn tó sọ nípa ìta kàtọ́ yìí ká tuntun bọ́ sí ìpìlẹ̀ ẹlẹ́kejì nípa àbẹ̀rẹ̀ ní àánìlì ìmáà bá a ṣe ń ka yìí wọ́n ṣe àdìsí tí ó gùn kò dẹ̀ tún lọ ká máa hà sórí bẹ́ẹ̀ náà torí tọ́lọ́n ká dára ká máa hà sórí kọ́nà ọba kó jọ kó bá a ní àyìnbá dà fún wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ya ní ìbéèrè kan àbí ní méjì kí a sáré gbà ya sàfihàn ọlọ́ àwọn ará ìdáran wa ní tí a sọ́lọ́tọ̀ tó kọjá pé a fẹ́ ṣàlàyé nípa sàfihàn ọlọ́